تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تسلف ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دان اللاتك يا وافصه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد أقن فمولون سبحانه وتعالى عليكم إكرام فمو النبي صلى الله عليه وآله وسلم àwọn ará ilé àwọn sọ̀hábà àti gbogbo ẹni yòówù tó bá fi ìṣesí rẹ̀ jẹ́ ìṣesí ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ògbéǹde alqiyama ọjọ́ tí ọba tó dá wálé ayé tí wọ́n fún lóní orúkọ onírìnrìn ìgbà mi ọlọ́run ní ọjọ́ ìdájọ́ níbo mi ọlọ́run lọ́jọ́ ìṣirò níbo mi ọlọ́run pé lọ́jọ́ ẹ̀sìn. níbo mi ọlọ́run pé lọ́jọ́ tí gbogbo gbàǹgó dilẹ̀ ti kedere ọbẹ̀ wò tí ò ní sẹ́ni torí fi sápamọ́ sí pété ìta wà níyàyín lẹ́yìn eléyìí akí gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yín ètò wa ètò àlèhúdà gbogbo àwa tí a ti jọ ń bẹ bọ̀ wá látọ̀dún tọ́lọ́run ti ní kétò yọ ọmọ ọbẹ̀ lórí afẹ́fẹ́ àti àwa tí a tún sẹ̀ ń darapọ̀ tí tó fi dé ibi tí a bá délé ní ọlọ́run ọba kọ́ba ní san yín ní ẹ̀sùn olóore kọ́lọ́n kọ́ba ní fi àlùbáríkà tọ́pọ̀ sí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Yorùbá wọn pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ yín ọlọ́mọ jẹ́ kó di ìṣẹ́ mọ́ wa lọ́wọ́ bákan náà gbogbo àwa tí a bá wá fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún wa sí láti tẹ̀síwájú pé àwa náà fẹ́ darapọ̀ mọ́ àwọn olóríire yẹn tí a ń ṣàdúrà fún ní gbogbo ìgbà pé jazakumullahu khairan káwa náà tún wọnú wọn jaiz bank account wa òun ni a lè fi sọwọ́sowọ́ àbáwá tí a sì rí wa lórí ìrìn náà tí à ń dá wa dúró account number náà ni zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine eléyìí ni àkáǹtì al Islamic Development Foundation. ní Jais Bank lẹ́yìn wá àgbà náà a kí gbogbo ẹ̀yin oníbèrè yẹn lákìyèsí ẹ̀yin onímọ̀ràn bákan náà ẹ̀yin èjìká tí ọ̀jẹ́ ká sọ yẹ gbogbo yín pátápátá la kí a kí ẹ̀yin àṣà tí sáwa náà nílé ọlọ́run bá ní dúpẹ́ fún yín ọmọ ìyá mi wá tọ́ka torí pé ọlọ́run ló ṣe é láti pé ní èní òní tọdún yìí di ogún nínú oṣù Islam tí hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam tó di fourteen forty sọ fún wa náà síwájú kò túmọ̀ sí pé àwa tá a jọ ba débi ogún lóòrọ̀ tèní àwa nìwà wá dáa jù àwa kọ́ la sì mẹ̀sìn ṣe jù bákan náà pé àwa kọ́ la ń sọmọlẹ́bí pọ̀ jù àwa kọ́ la sì ń náwó sítọ́ lọ́hùn jù ṣùgbọ́n kà wù ọlọ́run nínú àánú rẹ̀ lóníkèmí àti yan ọmọ ọbẹ̀ lákòókò tá ń bẹ nínú rẹ̀ yìí gbogbo àwọn ọmọ ìyá wa mùsùlùmí yòókù pátápátá tí wọ́n wá ti jẹ́ pé ọlọ́run abẹ́ ọlọ́run ọba ọlọ́run bá ní ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wọn ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run sì bá ní fẹsẹ̀ wọn nílẹ̀ torí pé àwọn ṣẹ́ eléyìí tí ó kù wá kù tá a lè mọ̀ sí lẹ́yìn àwọn òkú òun náà ni àwọn eléyìí gbogbo àkàrà mọ́sà àti àmàlà eléyìí tí a mọ̀ ń sì lẹ́yìn wọn yẹn èèyàn kan ni wọ́n bùkátà àmọ́ bẹ́lọ́hún kọ́lọ́hún kó foríjì wọn kọ́lọ́hún kó fẹsẹ̀ wọn nílẹ̀ kọ́lọ́n wá jẹ́ kí ìgbẹ̀yìn tiwa náà dáa a tún tara báyìí a tún bẹ lọ́hùn fún gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí bákan náà tó ṣe pé wọ́n wà nínú ìbólẹ̀ ẹ̀sìn ọlọ́run wọ́n sálẹ̀ ìbáni fún wọn lálàáfíà ọlọ́run bá ní mú wọn jáde láyọ̀ àti àlàáfíà lẹ́yìn eléyìí a kí gbogbo ẹ̀yin yẹn wa tí ẹ̀yin náà tún ti wà pẹ̀lú wa lórí ètò ọlọ́run yóò bá wa dúpẹ́ fún yín yóò bá wa san yín ní ẹ̀san olóore àkórí ọ̀rọ̀ wa lénìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ń sọ fún wa pé ọ̀rọ̀ wa mọ́ nípìlẹ̀ yóò sì níbi tọ́ba adé láàrin yóò sì ní parí àkórí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí ta ní fún olùbánisọ̀rọ̀ wa òun náà lóhun tá pè ní àṣúrà àbí ká pè ní àlìmùsáwárọ̀ àṣúrà áw àlìmùsáwárọ̀ òun ni abala ọ̀rọ̀ tí olùbánisọ̀rọ̀ ọmọ gbé wa rìn lórí rẹ̀ béèrè tí a fẹ́ tì sí wọn gẹ́gẹ́ bí béèrè alákọ̀ọ́kọ́ òun ni pé kí là ń pè ní àṣúrọ́ àlèmọ̀ṣáwùarọ̀ kí là ń pè bẹ́ẹ̀ pàtàkì rẹ̀ àti díẹ̀ nínú àwọn ohun tí ó sopọ̀ mọ́ bẹ̀lá fẹ́ kí wọ́n gbà wọlé kí ọlọ́run kó ṣe é nírọ̀rùn bísímìlà. a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدقى فون الله سبحانه وتعالى بكنا في يفون الله بعد دعوة lórí àwọn oore tí ọlọ́run bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ oore ìnígbàgbọ́ nínú rẹ̀ tí ọlọ́run bá ṣe fún wa lẹ́yìn eléyìí à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo onítọ́rọ̀ oníkọ́bọ̀ tó jẹ́ pé àwa ni à ń náwó ètò yìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí náà bọ́yá èèyàn kan àbí méjì àwọn náà tún ti sọwọ́ sí wa ń bí à ń sọ pé jazakumullahu khairan ọlọ́run ni ẹ̀ ń ṣe fún kì í ṣe àwa. náà ní kíkó sínú àkórí ìbánisọ̀rọ̀ wa èyí tí a pè ní àsúrọ̀ àbí tí a pè ní àlùmọ̀ṣáwárọ̀ ìtumọ̀ ilé ìlédè yorùbá òun náà ni ìmọ̀ràn ìmọ̀ràn tọ́jà pé nínú èdè lárúbáwá orúkọ yìí pé àsúrọ̀ òun náà ni àlùmọ̀ṣáwárọ̀ tọ́wá jẹ́ pé àti kéníkejì gbólóhùn tá a wí lédè lárúbáwá yìí wọ́n mú látara gbólóhùn ṣáwárọ̀ wọ́n mú látara gbólóhùn ṣáwárọ̀ pé kí ń dálé lórí gbígba nǹkan lọ́wọ́ ẹnìkan àbí gbígba nǹkan nínú nǹkan gẹ́gẹ́ bí ìtumọ̀ rẹ̀ nínú èdè Lárúbáwá wọ́n tó bá jẹ́ pé nínú òfin ẹ̀sìn láti lè jẹ́ kí adébi tí a ń lọ ní àkókò òun náà ni pé ó ní í ṣe pẹ̀lú gbígba ìmọ̀ràn pẹ̀lú ìtumọ̀ tí a fún nígbà tí a fẹ́ túmọ̀ rẹ̀ ní Yorùbá fún wa pé ohun tí ń jẹ́ àsúrọ̀ àbí àlùmùsáwárọ̀ pé òun náà ní ìmọ̀ràn eléyìí ni wọ́n ń pè ní istinbatul mari rọ́hàyà min ghayrihi fima ya'ridu lahu min mushkilatil umur òun náà ní ká síkì fún ìmọ̀ràn lọ́dọ̀ ẹnìkan nígbà tí àwọn àlámọ̀rí kan tá a wò pé wàhálà lélẹ́yìí tó dé sí wa láti lè pé ká lè rí ọ̀nà àbáyọ nínú tá a kó sí nínú wàhálà àbẹ́yìí tí ọ̀jẹ́ wàhálà náà ó lè jó ore ṣùgbọ́n tí méjèèjì ò ṣe púpọ̀ nígbà kan náà eléyìí wọ́kọ́dí yẹ kúnnù dáàlì kàfíìlì òmùrù dùsìhíyà ó lè jẹ́ ń bi àwọn ọ̀rọ̀ tó pẹ́ ká débi pé méjèèjì wa ń bẹ wájú ẹni ẹ̀mí wa ń ṣe kílàkílo ẹ̀mí ń lọ ń bọ̀ lórí pé èwo ni kí n ṣe níbo ni kí n gbà èwo ló nínú méjèèjì tó kí n gbájúmọ́ eléyìí wá lè jẹ́ níbi àlámọ̀rí tó jẹ́ àlámọ̀rí gbogbogbò pàápàá jùlọ fáwọn tó bá jẹ́ aláṣẹ bóyá yálà lórí orílẹ̀-èdè yálà lórí ìlú yálà lórí ẹgbẹ́ kan bóyá wa tá à ń jọ ń ṣiṣẹ́ ọwọ́ kan náà papọ̀ àbí nǹkan kátà kó wa pọ̀ tó jẹ́ pé àwa wá ń jẹ́ olórí tàbí àwa tá a jẹ́ olórí inú ilé tá a jẹ́ baálé àbáwa tá a jẹ́ ìyá lórí àwọn ọmọ lórí àlámọ̀rí pé báwo láti gbé gbà eléyìí àmọ́ ṣẹlẹ̀ bá a ṣe sọ yìí pé ó lè jẹ́ níbi àlámọ̀rí gbogbogbò lá ní bùkátà sí ìmọ̀ràn àbí níbi àlámọ̀rí tó jẹ́ pé tiwa nìkan. ohun tá à ń pè ní àlùmọ̀ṣáwárọ̀ ìmọ̀ràn gbígbà yìí ó jẹ́ mọ̀rẹ́ni kejì fún ìwà ẹ̀sà lọ́dọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala èyí tá a mọ̀ pè ní al-istihara tó jẹ́ pé tá àlámọ̀rí bá dé tá a tá a gbé gbà gẹ́gẹ́ bí yorùbá ṣe mọ̀ sọ pé bọ́rọ̀ bá kọ òkè tó bá kọlẹ̀ wọ́n pé ó níbi tá a sọ ọ sí níbi tí mùsùlùmí máa sọ ọ̀ràn rẹ̀ sí òun náà ni ọ̀dọ̀ ọba adẹ́dà tó jẹ́ pé kò sẹ́ni tó lè yanjú àlámọ̀rí rẹ̀ bí ọba jẹ́ ọba yìí ọba tó dá wa. eléyìí ló fi wá jẹ́ pé ohun tá a pè ní àlùmọ̀ṣáwárọ̀ nǹkan tá a ní bùkátà sí ni nígbà tá a bá ti kó ọ̀ràn wa lé ọba adẹ́dà lọ́wọ́ tá a ti béèrè fún ẹ̀sà tàbí síwájú ká tó béèrè fún ẹ̀sà lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ àwọn onímọ̀ ṣe ṣàlàyé alẹ́ kọ́kọ́ ṣe ìstìṣàrọ̀ lọ́dọ̀ àwọn èèyàn káfọ̀rọ̀ wa lọ̀ wọ́n pé ẹ dákun mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí kóńkàlùkò ti wá dá ìmọ̀ràn rẹ̀ jọ fún wa torí kóńkàlùkò mú mọ̀ràn rẹ̀ wá lórí ohun tí àwọn mọ̀ nípa nǹkan yẹn ní ohun tó jẹ́ gbangba nínú mọ̀ọ́tayé ṣùgbọ́n kí ni ó jẹ́ àtúbọ̀ tẹ́ nǹkan yẹn ẹnìkan kan ò mọ̀ lẹ́yìn ọba adẹ́dà àìwá mọ̀ ẹnikẹ́ni lẹ́yìn ọba adẹ́dà ló àbí àwọn ọ̀bá lò tí àwọn tá a gbàmọ̀ràn lọ́dọ̀ wọn tí wọ́n ti bárù nǹkan tá a fẹ́ bá lò yẹn lò bóyá rú owó kan la fẹ́ ṣe ẹnìkan ti ṣe irú ẹ̀ rí á lọ bèè lọ́wọ́ rẹ̀ kí bá wọn ṣe ń ṣe. ṣùgbọ́n sáà mọ̀ pé ẹni yìí kò nímọ̀ nípa pé táwa bá ṣòwò yẹn ṣé yóò gbè wá àbí kò ní gbè wá kò sí ẹ̀dá tó nímọ̀ nípa rẹ̀. bí bá ti lọ ìsìtìsáàrọ̀ ìgbàmọ̀ràn àwọn àlùmùsáwárà òun ni mọ̀rẹ́ni kejì fún ìsìtìkárọ̀ ìwá ìsẹ̀sà lọ́dọ̀ ọba adẹ́dáwa gẹ́gẹ́ bí àwọn àkórí ìbánisọ̀tà tó ti ṣáájú bánẹ́bí ṣe júwe fún wa nínú àdúrà tá a mọ̀ sí Allahumma inni astahiruka bi ilmika wa astakdiruka bi kudratika dé parí rẹ̀ ta ló ní náfẹ́là méjì. gbogbo ẹ̀dá ló ní bùkátà sí ìmọ̀ràn gbígbà ó pàtàkì débi pé níbi iṣẹ́ ayé àti iṣẹ́ ẹ̀sìn bẹ́yìn ọ̀bá gbà á èèyàn ò ní rí sẹ́sẹ̀ ẹrù èèyàn á mọ́ dànù bẹ́yìn bá di kò ní gún nǹkan tó pàtàkì ni iná ẹ̀ ní ká máa gba ìmọ̀ràn ìmọ̀ràn gbígbà àbí fífúnra ẹni tó sì jẹ́ pé ẹni tí ọ̀bá máa gba mọ̀ràn pẹ̀lú kò sí ohun tí máa kọ dín lẹ́yìn láti máa gbà mọ̀ràn bí ọ̀bá jẹ́ ẹni tó bá jẹ́ pé kò fẹ́ kí ọ̀ràn òun kó tò kó gún bó ṣe yẹ ló fi jẹ́ pé arínú àwọn àfọ tí wọ́n jó yé wa pé àrùn tí wọ́n bẹ lára ẹni tí èèyàn òun náà ni pé alẹ́ ẹ̀yìn jẹ́ àbùbí nọ́ọ̀sì àwòbí ráhàyè òun náà ni kéèyàn jọra rẹ̀ lójú pé èmi ní tó àfọ̀rọ̀ mi lọ ẹnìkan kílẹ̀ nìkan fẹ́ sọ fún mi àbí mọ̀kẹ́tẹ̀yàn mọ̀ pé orí mi pé ju tẹgbẹ́ mi lọ eléyìí jẹ́ nípa àmọ̀ tó bá yá pòfẹ́sọ̀ ńlágbájá dókítà ńlágbájá masters ọ̀dà ni school sat ni torí pé bí mo bá ṣe ń peléke sí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀bá sàánú ẹ̀dá ó lè mọ fẹ́ bí ìgbéraga ṣùgbọ́n àwọn àfáà ní kì í ṣe pé mímọ̀ ní bígbéraga yẹn pé àìmọ̀kẹ́ ni wọ́n bígbéraga torí inú àdámọ̀ ìmọ̀ tó bá jẹ́ ìmọ̀ tó sàǹfààní al-ilmu òun náà ni pé bí bá ṣe ń pọ̀ sí lára èèyàn bẹ́ẹ̀ ni èèyàn ó ṣe mọ nítẹríba sí. wọ́n wá ní àrùn tí wọ́n káwọn èèyàn mọ́ gbàmọ̀ràn òun náà ni al-ijabu bin nafsi aw bir òun náà eléyìí sì mọ́ jáàyàn bọ́ ó lè jẹ́ kéèyàn sọ ohun tí ọ̀dọ́gba yóò jẹ́ kéèyàn ṣe ohun tí ọ̀dọ́gba èèyàn ó rìn síbi tí ọ̀tọ́ èèyàn ó gbé ẹrù ẹni síbi tí ọ̀yẹ a sì mọ́ danilẹ́rù nù abanilẹ́sìn jẹ́ téèyàn bá ti gbàmọ̀ràn làfàfi wa sọ pé man ujiba bi rahyihi lam yusawwir ẹni tí bá ti jẹ́ pé ọpọlọ rẹ̀ jọ lójú àbóhùn gangan jọra rẹ̀ lójú kò ní mọ́ gbàmọ̀ràn lọ́wọ́ àwọn èèyàn ọwọ́ ni wọ́n mọ̀ ní stabadda bi rahyihi كأنه من الصواب بعيدا ẹni yóò tó bá jẹ́ pé lórí ọpọlọ tiẹ̀ nìkan kí egbàmọ̀ràn ní bá fi ń tu ayé rẹ̀ ní fi ń sọ àlámọ̀rí rẹ̀ àfa ni irú ẹni yẹn ó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ síbi kó ṣe nǹkan kí nǹkan yóò se déédéé àṣìṣe ọmọ pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ni ló fi jẹ́ pé àtẹ̀mí àtiwọ́ a sí ohun tá a pè ní almushawara àbí àsúrọ̀ torí pé kò sẹ́ni tí ń wù ẹ̀dá pé kí àlámọ̀rí òun kọ́mọ̀ rí bóun ṣe ń fẹ́ kọ́mọ̀ ṣe déédéé tọ́lọ́run kọ́mọ̀ ṣe a ní fẹ́ kí àkùdé wa. gbogbo ọ̀la ń retí àṣeyọrí àṣeyọrí wa ní í ṣe pẹ̀lú ìmọ̀ràn ló fi jẹ́ pé ìgbàmọ̀ràn ó pàtàkì. báwo láti wá mọ pàtàkì rẹ̀ torí pé ohun lọ ni bẹ́ẹ̀ ni lọ ṣùgbọ́n tí ó bá sínú àlámọ̀rí ẹ̀dá àlámọ̀rí yìí ò ní gún gẹ́gẹ́ bá a ṣàlàyé fún wa ló fi jẹ́ pé nínú tá a fi mọ pàtàkì ìmọ̀ràn nínú ìgbésí ayé wa yálà àwa tá a jẹ́ olórí ìlú tá a bá gbàmọ̀ràn ìlú ò ní tò àwa tá a jẹ́ aṣáájú ẹ̀sìn bá a bá gbàmọ̀ràn tá a láwà nìkan láàmú dá a ṣe àbí mọ̀ ọwọ́ láàmú fi dá ṣe tá a fi ìmọ̀ wẹ ìmọ̀ tá a fi ọwọ́ wẹwọ́ tá a fi ọpọlọ fa ọpọlọ ní tẹ̀tẹ̀ láti lè pé ká gúnlẹ̀ kálàṣeyọrí lórí ohun tá à ń ṣe àṣìṣe ọmọ wáyé ìlú ọmọ dàrú àwùjọ ẹ̀sìn ọmọ dàrú mọ́sálásí ọmọ dàrú ilé ìjọsìn tí èsè mùsùlùmí ní ọmọ dàrú tóun ní ọba gbàmọ̀ràn torí pé ohun tá à ń sọ yìí yóò níbi tí ó ti mọ jẹ́ pé yóò pẹ̀ka pé mùsùlùmí nìkan yóò sì níbi tí ó ti pẹ̀ka pé gbogbo wa pátá torí ohun tó ní í pẹ̀lú ìlú ẹni tó jẹ́ mùsùlùmí ọmọ gbé ayé ẹni tí ò jẹ́ mùsùlùmí ní oṣù kínní òun ní ọmọ gbé ayé a sì gbọ́dọ̀ fi ara nira wa lópin ìgbà tẹ́nìkan ọba ti kọjú ogun sẹ́nìkan bí islam ṣe gbé wá fún wa nìyẹn pé àwọn tí ń bá yín jà ní kẹ́ ẹ bá jà àwọn tó gbógun tì yín ní kẹ́ ẹ gbógun tì ẹni tí ò gbógun tì yín tí ò pókubi tẹ́ gbà ẹ̀yin ní ọ̀bọ̀dọ̀ sọ pókubi tí ó gbà tẹ́ ẹ bá tiẹ̀ bá a sọ̀rọ̀ pé rí nǹkan tọ́jú oore fún tẹ́ ẹ fẹ́ fi hàn ẹ bá a sọ ní pẹ̀lẹ́kùtù tí o fi jẹ́ pé yọ gbà nǹkan yẹn lọ́wọ́ yín kò ní jẹ́ nípa kàlẹ́kẹ́ ló bí aya pé la ikraha fi ddin qad tabayyana rushdu minal ghayy فقد istamsaka بالعروة urwatil لم la infisama laha wallahu sami'un alim. káwá bọ́ sí pípé pàtàkì àkórí ìbánisọ̀rọ̀ yìí tá a pè ní al-mushawara àbí àsúrọ̀ ìmọ̀ràn. káàtì ẹ̀ kọ́kọ́ padà sọ́dọ̀ àwọn tó jẹ́ oníjọba yìí àbáwọn tó jọba kò sí ohun tí jẹ́ ìjòyè kò sí ohun tí jẹ́ ọ̀tún kò sí ohun tí jẹ́ òsì kò sí ohun tí jẹ́ yálóde kò sí ohun tí jẹ́ gbogbo àwọn tá a kà yìí tí ọba yẹ torí pé kí wọ́n lè mọ fún ọba ní ìmọ̀ràn ọlọ́run ọba adẹ́dá nìkan ni ò ní bùkátà sí mọ̀ràn lọ́dọ̀ ẹnìkan kó tó ṣe nǹkan kan torí pé òun là kọ́kọ́ òun nìkẹyìn talẹ̀ntọ́ fẹ́ pè nígbà tí ò tí ì ṣe nǹkan pé mo fẹ́ ṣe torí pé òun tó fẹ́ ṣe ti ṣáájú ló fi jẹ́ pé àní pé ẹnìkan ni olùbádámọ̀rìn ọlọ́run lórí ohun tó fẹ́ ṣe ìkẹ́ǹṣe ìrọ́ọ̀dù ohun tó fẹ́ ṣe ìfọ́ọ̀mù àwọn màláìkà nìkejì pé ń béèrè ìmọ̀ràn pé ṣe ń ṣe àbí mọ́ ṣe ló fi jẹ́ pé pàtó sọ fún wọn pé ìníjà ìlòǹfìlà àrdì khalifa mo fẹ́ dá àrò lé sórílẹ̀ yín fọ́ọ̀mù wọn ni ló fi jẹ́ pé pàtàkùn náà sọ fún pé àtẹ́jì alùfíà máa yóò sì dùfíà ọlọ́run sọ fún ọ pé inni àlẹ́ máa lẹ́ àtàlẹ́mù eléyìí ló fi jẹ́ pé mọ́fìrà rẹ̀ wí ọlọ́run ọlọ́run nìkẹ́ni ò ní bùkátà sí ìmọ̀ràn ẹnikẹ́ni tójú tó ní bàtí wọn táwọn yẹn bá ti ń fọmọ rẹ tó ní ẹ ẹ sọ kẹkẹ fún mi o mọ ni torí kọ́ ọba adẹ́dá ló pé ibi táyà mọ̀ fi pé báyìí ọpọlọ rẹ̀ ó pé tó ohun tí ọmọ kọ́ńpìlímẹ́ǹtì ẹ̀ tí ọmọ pé ìyókù yálà ọkọ ìyàwó lọ jẹ́ ni oníbùkátà símọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ìyàwó náà ni oníbùkátà símọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ orogún sórogún ni ọ̀gá sọ̀gá ni ọba sí ọba ìjòyè sí jòyè olówó síra wọn ẹni síra yín ọba adẹ́dá ni ò símọ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni pàtàkì alákọ̀ọ́kọ́ wá òun náà ni nínú Islam ohun tá à ń pè ní kágbà ìmọ̀ràn àsúrọ̀ àbí àlùmọ̀ṣáwárọ̀ ó jẹ́ ìpìlẹ̀ kan gbòógì ìpìlẹ̀ kan pàtàkì tẹ́kọ̀ alukurani láàmúlẹ̀ pé ẹni bùkátà sí o alukurani dojúkọ ẹni tó ga jù nínú ẹ̀dá gẹ́gẹ́ bí ìṣe àwọn ànẹ́bí ọlọ́run ọba tọ́lọ torí pé àwọn ẹ̀mọ́ gbàmọ̀ràn ọwọ́ ẹni ẹni tó jẹ́ adégbẹ̀yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba ẹni tá a gbéṣẹ́ ńlá fún tó máa ń pa ànẹ́bí ní ó tóbi rìsálà ọlọ́run ọba tó gbélé wọn lọ́wọ́ tóbi ṣùgbọ́n kò sí èyí tó tóbi tó tà nẹ́bí sallallahu alaihi wasallam torí pé ẹ̀ńtà arẹ́ sí jọ̀kan ń bẹ ẹ̀ńtà arẹ́ sàdúgbò ń bẹ ẹ̀ńtà arẹ́ sí ìlú kan ń bẹ ṣùgbọ́n lọ́ni wà nẹ́bí o ma arsalnaka illa rahmatan lil alamin gbogbo ayé la rẹ̀ wọ̀ sí. ibi wọn ni mọ̀ pa nẹ́bí wa Musa ọlọ́run ní àwọn ọjọ́ samudawa arinmi náà táwọn ọjọ́ adawa anabi suhaib ọláwọn tọ́lọ́wọ́n bá rìn wọn sí madian ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam gbogbo ibi tọ́lọ́wọ́n ráwọn anabi yòókù sí lọ́rọ̀ anabi sí ló fi wá jẹ́ pé khitabullah tọ́lọ́wọ́n wá jẹ́ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá anabi sọ nítumọ̀ pé ẹni tó ga jù nínú ẹ̀dá tọ́lọ́wọ́n fún lọ́pọlọ tọ́pọlọ tó tú ọpọlọ rẹ̀ ló jẹ́ kọ́kẹ́ nínú àwọn àfà ó ní akhirun wa ma fil à ah, ọlẹ́ni tó dé nkẹyìn lànẹ́bì ṣùgbọ́n nu gbogbo àwọn tó ṣáájú àríru rẹ̀ nù wọn. ọ̀wá ni azimul hija tibbul fuwadi fàkì òhò ẹni tó pọlọ rẹ̀ pé pérépéré tá a fẹ́ rábùkù kan nínú ọpọlọ rẹ̀ ní lànẹ́bì sallallahu alaihi wasallam tó pé ọlọ́run ní wá jẹ́ oògùn ọkàn tí gbogbo ohun tó lè sọ nínú tó lè bá tẹnijẹ́ láyà tàlkìyàmà salawatu rabbi wa salamu òun náà ni pé ọlọ́run sọ fún ànábì pé wàṣà wíìrò òun fìlà àmọ̀ kàtí abágbé ayà yẹn láti pilẹ̀ yọ sàǹfààní fún wa tọ́pọ̀ tó pẹ́ tó bá fẹ́ wúlò fáyé yóò mú àyà yìí lò ọlọ́run sọ fún ànábì pé fábì má rahmatin minallahi linta lahum nínú pàtàkì ìdámọ̀ràn ọlọ́run wá kọ́ńjú ìwé fún ànábì pé kó o lè mọ́ mo fẹ́ sọ fún ọ yìí àkíyèsí mo fẹ́ àánú èmi ọlọ́run ìkẹ́ èmi ọlọ́run ọba ni bó o ṣe rí kì í sì wọ́ lọ dára rẹ bó o ṣe rí lílẹ̀ rẹ tọ́ ọ lẹ̀ fún wọn ọ̀bí máa rámà tìmínà láì líǹtà láhùn ìkí ọlọ́run àwa la lẹ̀ ọ́ sọ̀rọ̀ àfi kọjá ráhàmà lil alamin alukurani náà ráhàmà ni èmi ọlọ́run ọba arrahim nínú téèyàn wá fi wá rí kẹ́gbà téèyàn bá ti ń sìkẹ́ àwọn èèyàn tó fi jẹ́ kó wọ́n appreciate yẹ ọlọ́run wa ni ohun tó fi kún un ni mo fẹ́ fún ọ yìí ó ní gàlí ìsọ̀lùkọ́lì tó o bá jẹ́ ọlọ́kàn líle ni tọ́jọ́ nínú líle ni tọ́jọ́ lójú líle ni tẹ́fẹ́ kókó náà ní gbogbo ìgbà la anfadu min haulik ẹnìkan ò ní dúró ti wà nẹ́bì tọ́ba wọ̀nyí ò ní rẹ́ nìkan bówó wájú ò ní rẹ́ nìkan bọ́wọ́ tún ò ní rẹ́ nìkan bówó ẹ̀yìn ò ní rẹ́ nìkan ṣùgbọ́n ọwọ́ adẹ́n tí gbogbo yẹn ń ṣùgbá tọ́jọ́ pé wọ́n ń wò pé ohun tí ọba ṣe àwọn wọ́n fẹ̀mí wọ́n lẹ̀ fún ọ kò sí ohun tó jẹ́ orí bẹ́ẹ̀ o fàbímọ́ aráàmàtì mínàlá káwá wo lílé tọ́jẹ́ kẹyìn àwọn tí ò mùsùlùmí wọ́n súnmọ́ ànẹ́bì tí wọ́n bá ń jà wọ́n ń kójà àwọn lọ́dọ̀ ànẹ́bì asa ti mọ̀ gbọ́ tán pé nígbà wọn fẹ́ position ajara la aswad nígbà tá ànẹ́bì òtún ẹ̀ ti dìde lójíṣẹ́ wọ́n rí pé olódodo ni wọ́n náà ni ọba wa da ànẹ́bì ló dájọ́ káti wá sọ pé nígbà tá ànẹ́bì tiẹ̀ wá dòjíṣẹ́ tán ààrẹ ni wọ́n fẹ́ pa ànẹ́bì lára lílẹ̀ ànẹ́bì líìnù ànẹ́bì sallallahu alaihi wasallam débi pé yẹn sì múdà tó fẹ́ bẹ́ orí ànẹ́bì ànẹ́bì sì tají ó sì níta ni ó gbà wọ ànẹ́bì lọ́wọ́ lọ́wọ́ mi lónìí tó fi ní kú

òbí rẹ̀ ò ní yà lẹ́yìn wa pé a ah, mọ́tẹ̀lá àáfàá yẹn mọ́ o ṣùgbọ́n tó bá ti ń kẹ́fẹ́ aburú lára wa níjọ́ wọn ni wọ́n gbẹ́bọ àáfàá yìí wọ́n wọ́n mú àbí wọn láwọn àáfàá náà ni níjọ́ wọn géré èèyàn ìwọ náà wọ́n dákọ níbi ìsìn náà wọ́n dákọ ẹni tí ò jẹ́ mùsùlùmí tó sì mọ̀ pé ó lè mọ́ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n òun náà mọ̀ pé àwọn èso tó bá a mu láwùjọ àti nínú ẹ̀sìn ṣé yóò fẹ́ kọ́ ọmọ rẹ̀ ọ́ tẹ̀lé ọ láti ju ànẹ́bì alẹ̀ líìnù wa lílẹ̀ wa ọbọ̀rọ̀ ju tànẹ́bì láàfin oníṣẹ́ ṣe bí ànẹ́bì sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé gùlámù yahud ọmọ yahudi tí mọ́ ṣeré wádùn ànẹ́bì sallallahu alaihi wasallam níjọ́ tára rẹ̀ ọ̀yá ànẹ́bì wa lọ bá a nílé ayà yìí ló gbé wa yà síbí ànẹ́bì wa ń wò pé ọmọ yìí tára rẹ̀ ọ̀yá yìí ó dàbí pé à ń rámì pọ́ fẹ́ kú ànẹ́bì wa ń pèsè gba ìsìláàmù bàbá rẹ̀ sì ń bẹ́ ń jòkó lára lílé ànẹ́bì ní tọ́wẹ́pá ànẹ́bì le koko tí ọ̀jẹ́ páyé ibi tó bá yẹ kó le ní mọ́ le sí mi tọ́ba yẹ kọ́dẹ̀ yọ dẹ̀ síbẹ̀ ànábì ò ní rí sẹ́yìn ṣe ọmọ yìí wá wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ wá sọ fún pé àti abẹ́ kọ́ọ̀sìn tẹ̀lé bàbá kọ́ọ̀sìn tó ní o ṣe láyà láò tó ní o wí wí ọmọ yìí sì wí ó sì di mùsùlùmí nígbà wo bọ́sálì kìyàmà bàbá rẹ̀ yọ̀ǹda òkú rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ayé ọmọ ọ yọ̀ǹda lójú ànábì òun kò sì gbà síláàmù níjọ yẹn ọtọ́ ayọ̀ǹda òkú rẹ̀ sáwà náà ẹ̀ lẹ̀ débẹ̀ lọ́fíìn àánú ọlọ́run la fi ṣe ọba àṣìṣe ọ́ tọ́ba ìjọ lójú líle ọlọ́kàn líle ẹni tí ò kó yẹn mọ́ra àwọn èèyàn sá fún wa nẹ́bi ọwọ́ ni ṣùgbọ́n o wàsá wírí òǹfìlà amọ̀rẹ́ ibi tá a lọ gangan nìyẹn bó ṣe wá tó lọ́pọ̀lọ́ ta lọ jẹ́ kí ọjà àánú yìí bọ́ọ̀rìn bá dé wa nẹ́bi mọ́ gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ta ní kí wọ́n rọ kiri ka ọ̀ta ní tí ọba sì pọ̀ lẹ̀ ní la anfadumin aulik bíbẹ wọn lára rẹ torí ìmọ̀ràn tó ọmọ gbà lọ́wọ́ wọn ni ló fi jẹ́ pé Yorùbá sọ pé dòdó àjọ wà lọ́sùn káńbẹ̀ yìí ọlọ́lá ju dòdò ń dá wà lọ tí dòdò bá ń dá wà yọ jìyà ó sì ní dòwò wípé àfọwọ́wẹ́wọ́ ní fi mọ́ ọlọ́ni àwọn tá a ní kí wọ́n kiri káwọn ni àríkọ́ wà ní ìta bá rí àwọn ibi tí wọ́n fi gírí ra gbà ọláǹfààní tó gbà yín ó sì pé a fi wọ́n ra gbà díwà nẹ́bì ni àtọpọlọ wọn àtògiri ara wọn ló fi ní wàá sọ wíìrò òǹfẹ̀lẹ̀ àmọ̀rẹ̀ wà nẹ́bì wọn bá wọn dámọ̀ràn bí ọ̀rìn rẹ bákan náà wọ́n bá eléyìí fọ́n mọ̀rẹ̀ lọ́tún wọ́n fún wọn ló sì wájú lẹ́yìn tí wọ́n bá ti nípinnu tó fẹ́ ṣe pé èyí ló mú báyà nùmọ̀ràn àbò òtí ẹ̀ ní mú kẹ̀kẹ́ nùmọ̀ràn wọn ànábi ni fatawakkal ala Allah gbára lé ọlọ́run ọba faiza azam fatawakkal ala Allah lẹ́kọ̀ọ́ wa ní ọmọ ọgbà mọ̀ràn tàbá ti wá mú nùmọ̀ràn á gbára lé ọlọ́run pàtàkì mọ̀ràn ni alakọ̀kọ́ òun lélẹ́yìí pé ẹni tó ga jù tọpọlọ rẹ péjú nù ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba pa á láṣẹ ni pé nínú ẹ̀sà tọ́lọ́n fi sa ẹ̀sìn Islam lẹ́sà pàápàá jùlọ nípa ibi tá a bá ń lò dájọ́ islam ni àlùmọ̀ṣáwárọ̀ wà ká mọ́ gbàmọ̀ràn adájọ́ gbọ́dọ̀ mọ́ gbàmọ̀ràn ìmọ̀ràn tádájọ́ gbà nípa táwọn afáàn ṣàlàyé kò túmọ̀ pé ìmọ̀ràn tán bá fún yẹn gbọ́dọ̀ jẹ́ pé dandan òun ni ó tẹ̀lé ṣùgbọ́n ìmọ̀ràn táwọn yòókù ó fún láwọn adájọ́ yòókù àbáwọn tọ́jú àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ yóò mọ̀ràn létí òfin tóun ti gbàgbé ló fi jẹ́ pé nínú ìdájọ́ ayé lẹ́ni náà àwọn ẹ̀mọ́ pé eh, bench of eh, kìnìkan oníbọ́n tí wọ́n pè àwọn tó bá jẹ́ àwọn lọ́ọ̀yà àtàwọn tọ́jú àwọn adájọ́ ti mọ̀ á rí i pé tó ń bá náà sẹ́ẹ̀tì pánẹ́lì kan wọ́n pe adájọ́ mẹ́rin ní bẹ́ẹ̀ wọ́n lè fa àwọn márùn-ún lọ ibì kan náà àwọn méjì lọ àyè ọ̀tọ̀ so látàrí báyìí ń júwe pé pàtàkì ìmọ̀ràn ìsìláàmù lọ́kọ́ wa lélẹ́yìí gbogbo àwọn ànábì ọlọ́run ọba mùsùlùmí ni wọ́n nínú ìṣe wọn ọ̀hẹ́ ń bẹ̀bẹ̀ kódà ẹ̀rí pàdánù musa kẹ́ntún ń béèrè pé yàtọ̀ sí musa ádà pé ahun mi ń lọ́kọ́ ahun mi lọ́ òun ní gbọ́ mi yé ń béèrè pé ẹni ọmọ fún un nímọ̀ràn pé báwo la ṣe ṣe báwo la gbé gbà pàtàkì ẹlẹ́ẹ̀kejì òun ni pé ń bẹ nínú àwọn òpó tá a mọ́ lò nígbà tá a bá fẹ́ dájọ́ nínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé anabi sallallahu alaihi wasallam látara àṣẹ wọn kálí mọ̀ nǹkan tí ń bẹ ń bi ká mọ́ gbàmọ̀ràn anabi àmọ́ bá wọn sọ̀hábà dámọ̀ràn níbi àlámọ̀rí tó jẹ́ ti wọn tó jẹ́ pé pásánà ìṣù wọn àbẹ́ ìtọ́jà àlámọ̀rí gbogbogbò láti lè pé kí ẹ̀mí àwọn tọrọ kiri ká pàápàá jùlọ àti láti wàlíyùsà jí ọ̀hún alàlùmọ́bì fi nasiri dín wà dáhàwà àti láti lè táwọn ní kìjì láti lè ṣiṣẹ́ ẹ̀sìn láti lè polongo ẹ̀sìn ọlọ́run ọba torí pé níta máa ń bá bẹ tí ò gbàmọ̀ràn lọ́dọ̀ wa a ní fíìlì pé a pàtàkì sí ẹni yẹn káwọn sọ̀hábà ni ó lè mọ̀ pé àwọn pàtàkì ànábì máa pè wọ́n dá sọ̀rọ̀ pé ẹ fún mi nímọ̀ràn lójú náà àwa tá a jọba àjọ lórí ìlú ipò yòówù tá a lè wà àbí olórí ẹgbẹ́ àbáwá tá a jẹ́ baálé kínú àwọn tí ń jẹ́yàwó wa kó lè dùn sí wa ń ta bá fẹ́ ṣe àágbàmọ̀ràn lọ́wọ́ wọn àwa tá a jó lórí ìlú àágbàmọ̀ràn lọ́dọ̀ àwọn tọ́jú àwọn òjòyè ọba tí máa ń dàsí kò ní láṣeyọrí àwọn òjòyè ọmọ sọ pé bá wí fún kò ní gbọ́ alága tí ń dàsí kò ní láṣeyọrí kí ni pàtàkì àwọn tá a yàn pé pa tù dì kíníkan pa tù dì kíníkan tọ́wọ́ jẹ́ pé àwa rí sí àwọn pa yẹn òótọ́ ọlọ́run ọba rírà ni wọ́n yan ẹni tí ó jẹ́bi tọ́nà dáadáa pa dáadáa fún yàn tí ó lóòótọ́ pẹ̀lú rẹ̀ tí ó wà lóyàl sí ọ ọlọ́run ní sí yẹn jòyè eré fáwọn ọba tí ò ní jẹ́jọ́ ọ ọmọ wá ṣubú ọba nì torí pé kò kó débẹ̀ tẹ́lẹ̀ ó sì débẹ̀ bíi kó kú kíá kẹ́ni tó ń gbé débẹ̀ ni àbáwọn tó jẹ́ ìmáàmù náà òun náà ń wa nínú àwọn àwa náà wàá wòye nígbà tá a bá débi àyè pé àwọn òwò là á béèrè mọ̀nà lọ́dọ̀ wọn èèyàn lè súnmọ́ wa tí ò ní qualify lẹ́ni tá a gbà mọ̀nà lọ́dọ̀ rẹ̀ ìyàwó bó ṣe súnmọ́ kọ tó táwọn àmì tá a rí lára ẹni tá a béèrè mọ̀nà lọ́dọ̀ rẹ̀ ọba sí lára rẹ̀ à ní béèrè nígbà tá a bá débẹ̀ a mọ̀ gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ó tún mọ̀ pé inú pàtàkì ìmọ̀ ni pé kẹ́mi ẹni tá a jọ ń bẹ kó ó lè gbájúmọ́ sẹ́yìn pé ń gbẹ́ pé àjọ ń ṣe é ni gẹ́gẹ́ bá a ṣe lára nabi sallallahu alayhi wa sallam kódà àwọn àfa kà fún wa pé àwọn tó jẹ́ àwọn olùbádámọ̀ràn níbi táwọn ibi béèrè mọ̀ràn lọ́dọ̀ wọn wọn ni àwọn méjìlá ni inú àwọn méjìlá yìí àfa wa jáfàrú mbẹ́mbẹ́ àfa wa amsa mbẹ́mbẹ́ ali mbẹ́mbẹ́ ibn mas'ud mbẹ́mbẹ́ husayfa mbẹ́mbẹ́ abudari mbẹ́mbẹ́ bákan náà àfa wa al-miqdad aswad bilal àwọn náà mbẹ́mbẹ́ àwọn méjìlá yàtọ̀ sáwọn míì tọ́kọ báwọn míì bá ti ń kú gan níbi ń fa àwọn míì rọ́pò òun kàlùkù wá ní ààyè rẹ̀ ìwọ́n ṣe wá ń bẹ báwo lọ ga tó tó òfin ní bùkátà símọ̀ràn ẹnìkan àmì pọ̀ fẹ́ ṣubú lélẹ́yìí baálé ilé tí ó gbà mọ̀ràn lọ́dọ̀ ẹnikẹ́ni lọ́dọ̀ ìyàwó kọ́ gbà lọ́dọ̀ àwọn tọ́jú ọ̀rẹ́ kọ́ gbà kò sí ohun tó ọ fẹ́ ju pé ọ fẹ́ kí lèrè ọ dàrú ọba àlú tí ó gbà mọ̀ràn kò sí ohun tó ọ fẹ́ ju pé ọ kí ọlá rẹ kọ́mọ kí lu ọmọ nígbà tó ń bẹ́ẹ̀ àwa tá a já wọn olóṣèlú náà tá a bá ti gbàmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn afẹ́ ṣubú ni àfẹ́ láṣeyọrí. látàrí báyìí inú pàtàkì ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ìmọ̀ gbàmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ ti àwọn tá à ń gbàmọ̀ lọ́wọ́ wọn nídìí láti lè pé kíni kún ó nífẹ̀ẹ́ ó bò tá a wò láti lè nífẹ̀ẹ́ àti kún wa lọ́wọ́ lórí iṣẹ́ tá à ń ṣe. tó pé àjọ àwọn ìlànà kọ́ bá ó ṣe báyìí yóò yá jẹ́ pé ebéyìí náà lẹ́ni ń ṣe tọ́ bá ti wẹ̀yìn ẹ̀jẹ̀ mọ̀ rí yín o ńgbọ́ ìyàwó mi ló ní ń ṣe báyìí tí wọ́n bá ti wẹ̀ ń jẹ́ mọ́ rí ọ ńwọ́ ọkọ mi ló fún mi mọ̀ràn pé báyìí ni ń tọ́ ọ̀yẹ́ kọ́ padà lẹ́yìn mi ẹ̀yin ọ̀rẹ́ mi lẹ fún mi mọ̀ràn ọ̀yẹ́ kẹ́ padà lẹ́yìn mi. wọ́n ní ìmọ̀ gbàmọ̀ràn ìmọ̀ ti àwọn tá à ń gbàmọ̀ lọ́dọ̀ wọn láti nífẹ̀ẹ́ àti kún wa lọ́wọ́ níbi ohun tá à ń ṣe àti láti ta wọ́n jí káwọn ní ó léwo pé ojúṣe tèmi náà lélẹ́yìí ìgbọ̀dọ̀ fi ráre. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé nínú pàtàkì ìmọ̀ gbàmọ̀ràn òun ni ohun tá a sọ pé ìmọ̀ràn òun gangan ìdáyà ni ìtọ́sọ́nà ni kódà àwọn àfáà ni wọ́n tá ń pè ní alimusawaro wọ́n ń pè ìka àfábẹ̀lá èyí tá a mọ̀ nínú ẹ̀ báyìí tá a fi ń ṣe tashahud wọ́n mọ̀ pé ní alimusaru aw alimusaru wọ́n torí pé atọ́nẹ̀ lòun náà bá a ṣe mọ́ náà tá a fẹ́ júyọ̀ ọ̀nà fún yẹn àpàtàǹkò kọ́ lánàá kì í sọmọ́ ndíhun lánàá kì í ṣe èyí tọ́tẹ̀lé lánàá èyí tá a nà náà lèyí tí àmọ́ fi ṣe tashahud torí pé atọ́nẹ̀ ni wọ́n fi ní ìdáyà ni ìbéèrè ìmọ̀ràn àmọ́ téèyàn bá ń gbàmọ̀ràn yọ mọ̀nà kódà ní tí ò jẹ́ mùsùlùmí ó lè di mùsùlùmí látara ìmọ̀ràn tá a bá ń fún un nímọ̀ràn tó dáa pẹ̀lú òótọ́ ẹni tí ń sìn kẹ́kẹ́ tí ò bọ́ sí tí bá ń gbàmọ̀ràn lọ́dọ̀ wa tá à ń fún nímọ̀ràn òótọ́ yóò jẹ́ ọ̀nà ọ̀la fún kò ní jẹ́ ó sìn ṣe kò ní kó parun ba wọ́n ní ká wo ọba ọbabìnrin Balkis ọba àlù sábàì sábàì tí wọ́n ń sọ yìí kéde sábẹ́ o torí wa ọ̀zàbàlẹ́t táyà máa sọ pé yẹn sàárè balikisu ń bẹ níjẹ̀bú òde irọ́ leléyìí o irọ́ ni eléyìí o ọba ni ọba nabi suleiman ló gbà níjọ́ tí hudhud ẹ̀yẹ hudhuda tọ́lọ ọba suleiman lọ́jọ́ ká ní fojú kéré ẹnìkan ẹ̀yẹ tún nìyẹn lọ́lọ́ ọba suleiman pé ìwọ suleiman ìgbà tó ní tí hudhuda bá dé òun ọ̀pá ń bọ́ lọ́lọ́ látàárọ̀ onímọ̀álí láàárọ̀ hudhud àmukánà mí nà lọ́kọ́ ìbí ńgbà ó dé à ó ní wọ Suleiman ó ní òun rí ohun tó rí òun sì mú mọ̀ràn wá fún ọ nípa ọba kan tí ń bẹ́ ń lu kan ó ní inni wajadtu mura'atan tamlikuhum wa utiyat min kulli shay wa laha arsun azim ó pé èèmọ̀ tóun rí bíi mẹ́ta ni à òun rí i pé ọba mu kọ́yẹ́kọ́bìnrin ń darí àwùjọ jẹ́ jẹ́nẹ́rálì yẹ́nyẹ́ ló pé súnà àwọn ànábì láti lẹ̀ wá ni pé obìnrin kọ́ ni wọ́n da wilaya ama ìjólórí yẹ́nyẹ́ pírẹsidẹ́ǹtì obìnrin kọ́ ọwọ́ ni ẹyẹ gangan á rí i pé ẹyẹ kí èsì ẹ̀dẹ́yìn ó sì tìgírọ́ọ̀bù pé kọ̀ bá làákà yìí mú pé a ìní wọ̀jẹ́ tòmùrà àtàǹtẹ̀mùlì kò hùn ìlú tí mo dé obìnrin mọ̀ ń ṣe olórí wọn alákọ̀ọ́kọ́ nìyẹn o wà ó ti yá ti mi kó lè ṣe yìí inú ẹ̀mọ̀ tí mo tún ni pé gbogbo ohun téèyàn ní téèyàn fi sọba torí pé àìmọye ń tọ́jọba tí ò ní tá a fi sọba ẹlòmíì ọpọlọ rẹ̀ ò gbé ìjọba ẹlòmíì ara rẹ̀ kò gbé ìjọba kótó bá yọ ọmọ pé sọ́ba náà lélẹ́yìí tí ò kúnlẹ̀ ẹlòmíì àásìkí tí òfin sọ́ba ò sí àwọn tó fún un ní àásìkí tó fi dérí ọba àwọn tí ń rọkọ̀ sí ndì àwọn tí ń gbóúnjẹ fún àwọn ní ọmọ ọba sì lúńjọba takò wọn wọn yọ àgámọ́ndì ọwọ́ ni wọ́n ó tì yá ti mi nkú lè ṣe yìí ọlọ́run ṣe gbòǹkà tí yẹn fi sọ́lá fún tí yẹn fi sọ́ba fún ọwọ́ ẹ̀kẹta wàlà arsun aziz ọni ẹ̀kọ́ lélẹ́yìn túmọ̀ pé ẹni tó bá jẹ́ ní ipò àga tiẹ̀ mọ́ yàtọ̀ síta àwọn èèyàn yòókù ni ọtọ́ wa ní àga ọlá ńláńlá ló jẹ́ pé tí wọ́n náà bá dá àwọn ààfin ọba àwọn mọ̀ pé àga tí ọba ò fi jókòó yàtọ̀ síta àwọn ọ̀jọ̀yìn alága kanṣu yọ yàtọ̀ ńgbọ́ ọ̀ka mẹ́tẹ̀ẹ̀ta tán oníṣùgbọ́n èèmọ̀ tó borí jù ń bẹ̀ ni pé òun wá rí wọn wọ́n ń forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run pé tí ó sì ládùúgbò gbogbo ọlátọ́lọ́ ń ṣe fún wọn yìí wọn ò wọn ò wọn ò jọ́sìn fọlọ́hún pé nǹkan míì ni wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run Sulemanu wa ni kí n la iṣẹ́ tí mo gbà òun náà ni pé kì í ṣe kémi nìkan ó soríire báwo ni ń ṣèṣe dáwà ìsìn nẹ́sọ̀rọ̀ dáwà tawhid fún gbogbo ayé ọwọ́ akọ lẹ́tà sí i iná ẹni máa bí pé innahu min Suleiman wa innahu bisimilahi rahman rahim lẹ́tà tó wá kọ sí bó ṣe mú dọ́dọ̀ ọba yìí ọba ọ̀dà kà kó fi sákò ìwọ ọba náà tó ń bá gbé nǹkan kan wá lálàámọ̀rí kan tàbá fẹ́ kí lu ọ́ dàrú á pe àwọn ìwà wò ó ebi yorùbá náà sọ pé wo ìkòrò wo wọn dìjọ wò kígun ní igun àwa tá a jẹ́ ìmáàmù náà wọ́n kẹ̀ gbé nǹkan kan dé pé gọ́ọ̀mẹ̀ntì ló gbé wá ọba bó ṣe gba lẹ́tà tó ń tí yóò ṣe jẹ́ mùsùlùmí ló jẹ́ pé káwa ní ọkẹ́kọ̀ọ́ àbí wọ ọkọ náà wọ́n kẹ́ gbọ́ràn kẹ́wà wọ́n gbé wá bá èyí eléyìí ni ẹlòmíì fi di ẹni ilẹ̀ àwọn tí ń ṣẹ̀dá wọ́n wá pé ẹ sọ ẹ bá kó wá fi gba ìlọ́kọ báyìí ọ̀ sọ fún ìyàwó rẹ̀ owó àjọ alájọ tí wọ́n kó fún ọ owó ọjà tó ń tà láwìn ọba ti wò ó pé ọfẹ́ surprise ọfẹ́ dolówó òjijì bẹ́ẹ̀ náà lódò ń gbèsè òjijì wọ́n sọ fún ìyàwó rẹ̀ pẹ̀tọ̀ báyìí báyìí báyìí lọ́mọ̀ọ́sẹ̀lẹ̀ láti sọ èmi tèmi jẹ́ ń sọ̀rọ̀ yìí ní arírú rẹ̀ níbi tá à ń tajà wa jẹ́ẹ́jẹ́ àwọn jìbìtì sì gbé sógúndógójì wa pé tọ́ bá kóye báyìí wa tọ́ bá kan tọ́ bá ti fà tọ́ ọ̀sẹ̀ ọgbà yìí báyìí ó kálukú ń rọ́ sí ó kálukú ń rọ́ sí àwa sì ń wò sí bí ó di gbèsè tó kálukú gbogbo ẹran ẹ̀ká fẹ́ràn owó ń bẹ lára ó sì sọ fún wa pé gbogbo ẹ̀dá pátá wa innahu li hubbil khair la shadid ṣùgbọ́n táwọn ọmọ fi chẹ́ẹ̀kì rẹ̀ lòfin ọlọ́run tó fi jẹ́ pé ìnífẹ̀ẹ́ àwọn nǹkan yìí kò ní gbókun lẹ́mìí wa débi pé yóò fi gbé wa kó lójú ọ̀nà ọlọ́run láti ní bùkátà sí mọ́ràn pé nǹkan báyìí wọ́n mọ̀ ní ń ṣẹlẹ̀ ṣé kí n ṣe ṣé kí n kówó sí i sọ́bẹ̀sìn mu ṣùgbọ́n torí pa afẹ́ lówó òjijì mùsùlùmí ò ní béèrè pé kí ni alukurani sọ kí làdí fi sọ ń pa ọba yìí wá ka lẹ́tà pẹ́tọ̀ ó ní òun rí lẹ́tà kan o nǹkan báyìí wọ́n fi bẹ̀rẹ̀ pé inna omi suleiman wa inna rahman rahim allah ta'alu alayya wa atuni muslimin gbogbo yín ẹ mọ bọ̀ wá ẹ mọ sọ̀sẹ̀ o tó tẹ bá sọ̀sẹ̀ ewu mbẹ́mbẹ́ o bẹ́ẹ̀ bá sì ti ń bọ̀ wá ẹ mọ bọ̀ lẹ́ni tí ó sọ̀rẹ́ńdà ara rẹ̀ fúnjọba mi àti fófin ọlọ́run ní tẹ̀lé sẹ́bọmọ́ wa atuni muslimin tó ti ń islam ló fi jẹ́ pé ọmọ àsúrọ̀ ni wọ́n tún ń discuss pé islam ah, nítorí tí tọ́mọ́ sọ fún wa pé islam is the total way of life pé islam ni ọ̀nà kan tá a fi ráyè sí tá a fi rọrùn sí tí ò sí nǹkan kan tọ́jọ́ mọ́dà ó ti rẹ̀ kì í ṣe culture nínú social studies ẹnìkan culture is the way of life way of life fún àdúgbò kan tí ò ní bá àdúgbò mi mu ni ohun tí ó jẹ́ yọ̀wọ́ náà ni pé islam ilẹ̀ yorùbá kò ní délé haúsá kọ́ yàtọ̀ àfi táwọn tó gbàgbọ́ yẹ́sì yẹn táwọn ọba ṣe é bó ṣe tọ́ bó ṣe yẹ lókù lẹ́tà rí báyìí bó ṣe gba lẹ́tà báyìí kí ni ká ṣe òun náà oníṣẹ́ ká kógun lọ àwọn míì ní ká kógun lọ ee ọ̀kẹ́ ni wọ́n ń sọ fún wọn nù wọn pé ẹ mọ̀jẹ̀ á kógun lọ o ẹ sì mọ̀jẹ̀ á pa àní lọ o tàbá ní ká kógun lọ àmọ́ bá gbára wọn ṣe tó ọlọ́lá lẹni tó lè kọ́ lẹ́tà challenge wa yìí tàbá sì sọ pé lẹ́yìn bẹ́ẹ̀ tàbá tún sọ àlàyé pé tọ̀ àní tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ látàrí wípé àní lọ́ba ta ni kọ́ wá bá wa ọ̀wá innal muluka idha dakhalu qaryatan afsaduha wa ja'alu a'izzata 'aliha azilla wa eh, kadhalika yaf'alun. hey inú sí àwọn ọba ló fi jọ́kọ̀ àtà àjọba ẹ̀kọ́ tún bẹnu eléyìí náà fún wa látara àmọ́ràn tá a bá fẹ́ lọ bá kan ta ni ọ wá tí ò wá ẹ mọ̀jà á lo ìjọba lọ́fìgbà tá a bá lọ́ọ́ fi ìjọba ba á bàlú jẹ́ tẹ́rítírì wa ta lè wo pé yọ ẹ̀sẹ̀ndì kẹ́ni yọ gbà fún wa bóyá bá lẹ̀ ibì kẹ́ni bóyá bá ibì kẹ́ni tá a bá lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní bàlú yẹn jẹ ṣùgbọ́n tá a bá lọ ti gbogbo agbára wa yẹ́nyẹ́ ìlú yẹn ó bàjẹ́ tó bá sì bàjẹ́ àní rẹ ni tẹ̀lé wa àní lékúnlé yẹn ilẹ̀ yẹn yà mọ́ bẹ ni. ọwọ́ ni hey ẹ̀jẹ̀ agbọ́rọ̀ lẹ́tà tẹ sọ yìí ẹ mọ̀jà ló bá náà ṣe rí o. ohun tá a kọ́kọ́ ṣe ni pé ẹ̀jẹ̀ afẹ́bùn rẹ̀ ń tẹ́ sí wọn. tàbí ẹni kọ́ ọmọ kógun bọ̀ tàbí wá wọ́n sọ wá dẹni gbogbo ẹni gbogbo ni ọlá ọlá ọlá ọlá ọ̀tán ọ̀wá ni wọ́n ìní mùrùsílàtún ilayhim bi àdíyàtìn ohun tí n kọ́kọ́ ṣe ni pé ẹ jẹ́ nfẹ̀ bùn rẹ́ńsẹ́ sí wọn ìmọ̀ràn ló bí muhawara ti ń láàrin wọn yìí àtẹ̀bù síwájú wa náà pé ọba àlú mọ́ta ìlú rẹ̀ látara ẹ̀bùn olórí ìlú alága mọ́ta ìlú rẹ̀ látara ẹ̀bùn àwa olórí ìjọ ẹ̀sìn kan yóò tá a lè jẹ́ ká mọ́ ta ìjọ wa ká mọ́ ta ẹ̀sìn wa látara ẹ̀bùn torí pé ohun tọ́lọ́wọ̀n ọba fún yàn bẹ́ẹ̀dá bá fún yàn ọlọ́wọ̀n ọgbà tá a bá ti mọ̀ pé núùrù yẹn ọlọ́run ni pé òun ni máa fún yàn ní nǹkan ẹni tọ́lọ́wọ̀n ọba sì fún ẹnìkan ò lè fún ẹ wájà wo Suleiman nígbà wọn gbé lọ́dọ̀ rẹ̀ náà nígbà wọn gbẹ́bùn yẹn dé ó ní a àtùmídùnà ní bìmáàlì èmi lẹ́fẹ̀ẹ́ mọ́ fi a sì kí owó dúkìá lẹ́fẹ̀ẹ́ mọ́ fi lọ́ọ̀ mi afama atani allahu khairun mimma atakum bal antum biadiyatikum tafrahun ebun ile wo pe emi le wa de pakute fun so je pe pakute olohun o mu mi so ba ko si olohun lai je tori un tin je lo je na to ja fa mo tori owo mo tori ipo mo ko ni jise olohun se mi won fe le yi kan jise olohun mo la iyan fe lati yo la ìmọ̀ràn ló jẹ́ kí Suleiman àti Balkis ó wá padà di pé Balkis ní òun náà rí pé tọ̀ ọgbẹ̀bùn lọ́wọ́ àkọsí òun náà wá lọ nígbà wọn padà lọ kí ló ṣe wọn di mùsùlùmí nínú pàtàkì alimusawara tàbí sọ pé òun gangan ainul hidaya òun ojúlówó ohun tí wọ́n jẹ́ kéèyàn ọmọ nàní ló fi jẹ́ pé ọ̀kan náà àwọn àfa wọ́n ní alimusawaratu ainul hidaya wa qad khatara man istaghna bi rahyihi wọ́n ojúlówó ọ̀nà mọ̀ ìmọ̀ ọgbàmọ̀ràn gbogbo ẹni yòówù tọ́ba lòun ti rọrọ̀ pẹ̀lú ọpọlọ òun pé kí òun ní bùkátà símọ̀ lọ́dọ̀ ẹnìkan wọ́n ní ó ti ju rẹ̀ sínú ewu ó ti ju rẹ̀ sínú ewu ewu ó sì ṣe bákan náà fáwa Hasan al-Basri àwọn jóye wa pé wọ́n ní wàllọ́hì àwọn fọlọ́wọn bá búra mastashaaro qawmun qat illa hudu li afdol ma bi hadratihim àwọn ọjọ́ kan ò ní mọ́ gbàmọ̀ràn baálé ilé kan ò ní mọ́ gbàmọ̀ràn ọba àlùkì òní gbàmọ̀ràn onípòkì òní gbàmọ̀ràn abẹ́ni tọ́jọ́ mọ̀ ẹ̀yìn òní mọ̀ gbàmọ̀ràn àyàfi kí ọlọ́run ọba ó fi mọ̀nà kọ́wájú pàlámọ̀rì rẹ̀ ọ bẹ́ta condition tó wà tẹ́lẹ̀ pé ìmọ̀ràn ẹmọ lé ní kún lóore ni wọ́n wá ní bákan náà ni pé àfàwà yìí wá káyà pé wọ́n amúru òǹṣúrọ̀ ọ̀bẹ́ yìí náà òun torí pé àyà méjì àti ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ sọ tí ń àwọn mùmìnì pé inú tóun fi gba tiwọn tóun fi ń dúró tiwọn tóun fi ń kún wọn tí wọ́n fi ń ránà sí táwọn yẹn máa ń fánà sí ọmọ gbàmọ̀nà ó ní ohun tí wọ́n bá ń ṣe wọ́n jọ mọ́ wọ́n gbàmọ̀nà pé báwo ni báwo ni gbà torí pé ọ̀rọ̀ tó gùn tí èso ọ̀rọ̀ ọjọ́ kan ìhun tá a kó sí i òun náà ni pé ìmọ̀ jẹ́ kí ẹni tá ń gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ àtẹ̀ntì ń gbàmọ̀ràn lọ́dọ̀ ẹni kí wọ́n ní sùúrù pé àfàjọ ń bẹ fúnra wa ni ló fi jẹ́ pé nínú àwọn kẹlímà kẹlímà tó ní sílá pẹ̀lú ń pè ní ni àtàwùnù wà ìkúnra ẹni lọ́wọ́ yóò mọ̀ pé kílẹ̀ nìkan ó ṣe ẹnìkan ò wúlò ọ̀sẹ́ni tí ò wúlò nù ayé ìwúlò ọ̀yà àwọn yàtọ̀ síra wọn njẹ́ olówó bá nídìí tálíkà báwo ni ó ṣe njẹ́ tálíkà náà bá nídìí olówó báwo ni ó ṣe ó sì ní olówó ọ̀jẹ̀ nǹkan wọ́n ní tálíkà ọ̀jẹ̀ nǹkan onímọ̀ ọ̀jẹ̀ nǹkan onímọ̀ náà ní tálíkà ọ̀jẹ̀ nǹkan ta ló sọ fún ta ni ó lò ó tí wọ́n ní òfin fara kọ́lá látara ọ̀rọ̀ rẹ táwọn ní ọmọ ọ̀sẹ̀sìn tí wọ́n náà wá dẹni lọ́dọ̀ ọlọ́run ni pé yóò jẹ́ kí wọ́n ní sùúrù pé mọ pàtàkì ọmọ ìyá mi ẹ̀dá kejì náà tóun náà jẹ́yàn òun náà pàtàkì yóò tún wá sí sábà bí àti mọ sàdúà fúnra ẹni torí pé ẹni tó bá fún ní mọ̀rẹ̀ pé ṣe báyìí ọkàn rẹ̀ ọ wà ń bi pé ìmọ̀ràn tí mo fún lágbájá ọlọ́run mọ̀ jẹ́ kí ọjà ṣèbù tí ò fofun tí máa ń tẹ̀lé mọ̀ràn mi yóò máa sàdúrà pé torí pé tí ìmọ̀ràn yóò bá já síbi dáadáa tí ò ní mọ mú ọkọ̀ mi pé kì í ṣe mo ti fẹ́ ṣe é nìyí o lágbájá ló ní ṣe é bẹ́ẹ̀ gbàmọ̀rẹ́ wọ́n jẹ́ kí wọ́n tọ́sàdúà lọ́dọ̀ almustashar ẹni tá a gbàmọ̀rẹ́ ní ọ̀dọ́ rẹ̀ ìṣì mọ́ jẹ́ kẹ́ni tó fún yẹn nímọ̀ràn náà kóhun ní ọ̀lẹ́ tọ́sàdúà lọ́dọ̀ ẹni tó fún mọ̀ràn nígbà tọ́rọ̀ rẹ̀ bá já sí dáadáa àwọn pàtàkì mẹ́fà tá a lè mú wá bá kókó wa ṣe rí nípa rẹ̀ lélẹ́yìí. naam wọ́n táwa ń pè ní almushawara eléyìí fẹ́ dàrú mọ́pọ̀lọpọ̀ lójú tó fi jẹ́ pé a fẹ́ gbọ́lá fún nǹkan tí ó jẹ́ pé òun tààfin wa ń sọ pé ah, òun gan-an níjọba islam kódà ọfẹ da ìjọba islam lọ àti rínú àwọn èèyàn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ àtàdé bíi pé ó ti ọ̀kan nínú àwọn àáfàá kọlọǹkọba wa tún wọn ṣe kó ìsàforíjì fún wọn nígbà tí wọ́n dìbò nílùú kan ẹnìkan ìbò rẹ̀ wá pọ̀ ó rí bíi ninety nine percent ọ̀ntàn wa ní tí ọlọ́run gan bá ní kí káwọn yóò dìbò fóun tọ́lọ́run bá sọ̀kalẹ̀ wá ọlọ́run gan ò ní rí bò tó ninety nine percent subhanallah ìpè ń túmọ̀ acceptability àwọn èèyàn sẹ́niyẹn látara ìfọn rere fún n ta n pè ní àdẹmọkìràtíyà dẹmọkìràtíyà lè ní súra tiẹ̀ náà ṣùgbọ́n súra táwa ń sọ yìí nínú ẹ̀sìn àwọn àlùmọ̀ṣáwárà ìgbàmọ̀ràn tí ìsìláàmù ń ṣàlàyé fún wa ó yàtọ̀ sí dẹmọkìràtíyà síjọba democracy sí ìgbàmọ̀ràn democracy democracy náà nígbàmọ̀ràn tiẹ̀ ṣùgbọ́n a kàn má pẹ́ẹ́rẹ́ yọ kan wá fún wa ń bẹ̀ torí pé ilé ìgbìmọ̀ asòfin yálà ti kékeré ni ti láńlá ni tàwọn ìpínlẹ̀ ni tàwọn ìbílẹ̀ ni ìmọ̀ràn náà wọ́n ń pa àwọn jọ níbẹ̀ ṣùgbọ́n rú àwọn èèyàn wo ni ó wà níbẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin mùṣáwárà tẹ̀sìn àti ti dẹmọkìrátíyà tí ò fi papọ̀ mọ́ra wọn náà nìyẹn tó fi jẹ́ pé mọ́ jẹ́ kí àìgbẹ́sìn yóò tì ọ́ débi pé ó fi wá gbọ́wọ́ àgbilẹ̀rọ ìṣèjọba sókè ju tọba adẹ́dà lọ torí pé a béèrè lọ́wọ́ rẹ̀ pé sọ́lọ́wọ́n ọba ọ̀mọ́rú ìjọba tó yẹ wá ni Allah ya'lamu man khalaqa wa huwa al-latiful nínú mọ́ rẹ̀ náà ló ti mọ̀ pé á padà mọ nírú àwọn ìjọba báyìí láti fi tẹ̀sẹ̀ ń tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ gbàgbé ẹ̀sìn yín tẹ́ pé àgbìlẹ̀rọ ilé tẹ̀lé tẹ́ tẹ́ síbẹ̀ tẹ́ gbẹ́sìn yín sẹ́gbẹ́ kan àbẹ́mọ̀ bá wọn lò pẹ̀lú sùúrù pẹ̀lú àdúà tẹ̀ ní ìdàjọba yẹn rú tẹ́ sì lágbìyèlé pé tẹ́ bá dúró tẹ̀sìn yín ọlọ́run sọ pé la yastalfanna òun ard ìlàáfà ìṣèjọba yọ padàpadà sọ́wọ́ yín ìyàtọ̀ tí wọ́n ń bẹ láàrin ìmọ̀ràn ti dẹmọkaratíyà àti ti islam òun náà ni pé dẹmọkaratíyà tààtàmìdò ráhìyà àkàríyà máa máa ká ẹ̀nà ṣàánú ha majority carry the vote iná ẹni tiwọn àti ọ̀mùgbó ọ̀mùtí ẹni tó ti yẹ pé díẹ̀ ló kù tí ó fi ya wèrè tí wọ́n bá sá ti pọ̀ pé bí táwọn lọ ní ẹnẹwọ́ ẹni sókè ṣé tí wá ti pọ̀ táwọn tó ṣe hey bá ti pọ̀ wọ́n mọ̀ tẹ̀lé lọ náà ni wọ́n fẹ́ worú àwọn oníbẹ̀ńbẹ̀ sẹ́lẹ̀ kọ́ ni sẹ́lẹ̀sìn ni sẹ́ńtọ́ mọ ti ń ṣe ni sẹ́ńtọ́ mutí kó tó wásàkójọ pé afẹ́dẹ́lẹ́bẹ̀tì lọ́rọ̀ rẹ̀ ọ báyé ó ṣe dáa ni àbẹ́ńtọ́ jẹ́ pé ó ti ọpọlọ òsí lára rẹ̀ mọ́ níbi tí democracy àbó ṣe rí nìyẹn ìka ẹni tó dìdìrìn kò yàtọ̀ sí ìka ẹni tó rí rẹ̀ pé ìka ọ̀mùtí kò yàtọ̀ sí ìka ẹni tí ò mutí tọ̀mùgbó kò yàtọ̀ ìnáwó sókè wọn àbí héè wọn héè héè náà ni héè jẹ ṣùgbọ́n ní Islam ìyàtọ̀ ìmọ̀ràn tí ó jẹ́ àmọ́ báwo láti mọ gbàmọ̀ràn láti ní àkórí ìbánisọ̀rọ̀ yìí gùn òun náà ni pé nínú ti Islam tàṣẹ́mìdò ráyàl ulama àwọn tó jẹ́ àwọn tó nímọ̀ àwọn tó lámìláka nínú mọ̀ tàṣàn pé ohun tí ń jẹ́ ìmọ̀ òun náà ni khashiyatullah kátó mọ define pé knowledge yẹn ọmọ nípa bọ́n ní ti gbá bọ́n ní sàwọ́ fífi gbogbo mọ̀ tí ọba jẹ́ pé kódà kọ́jọ́ pé mọ̀ kọ̀ǹpútà lèyàn ní ìmọ̀ oko lèyàn ní ìmọ̀ economics bá a ṣe ṣètò kátàkárà lèyàn ní tí ó bá ti sí payọ Ọlọ́run ọba ń bẹ kì í ṣe ìmọ̀ ló fi jẹ́ pé gbàtọ́ lọ́run dìfáìn fún wa ó ní innama yakhsha Allah min ibadihi al-ulama ipe àwọn tó jẹ́ pé wọ́n ní knowledge tí wọ́n nímọ̀ àwọn làwọn tí wọ́n mọ̀ payọ Ọlọ́run tí wọ́n fi ní ohun tí jẹ́ ìmọ̀ ni khashiyatullah nínú ti Islam ìmọ̀ràn nínú ìjọba Islam àbí bàbá lo Islam fi ṣe nǹkan kan ni pé àwọn tọ́jà àwọn onímọ̀ yìí tó àtipá àwọn tó ní mọ̀ lásán torí pé èèyàn lè mọ alukur'an kọ́mọ àdíjì ànẹ́bì ṣùgbọ́n tí ò ní fi iṣẹ́ tí ò sí payọ̀ ọlọ́run lára rẹ̀. ṣẹdẹ́yìn ní ń ka alukur'an nílé òòsà nílé aṣẹ́wó èèyàn ní ń ka alukur'an nílé ọtí wọ́n fi ní ọ̀wájú alùlámáwù alẹ́ àtìkìyà àwọn tó jẹ́ àwọn tó ní mímọ̀ tí wọ́n lámìlá kánú mọ̀ ẹ̀sìn àti mọ àwọn tó yẹ pé gbogbo wọn bá fẹ́ ṣe wọ́n mọ̀ ọ́ ṣe láti fi wójú rí ọlọ́run ọba nìkan kéde torí nǹkan kan mina rijalil umma nínú àwọn èèyàn nínú society nínú ẹ̀sìn lóbi jẹ́ pé bàtà ní ànábì sallallahu alaihi wasallam láwọn tó jẹ́ pé wọ́n mú fànẹ́bì nímọ̀ràn àwa kà fún wọn gbogbo wọn nínú wọn yẹn ta ni wọ́n lè tọ́ka tó sọ pé kí kò sínú àwọn al-ulama al-atqiya al-mukhlisin tọ́ka kò sínú àwọn as-salihin ṣùgbọ́n nínú ìmọ̀ràn ti dẹmọkìràtíyà tó fi yàtọ̀ ni pé àwọn kẹmẹtẹ́ ní ọmọ pé hey ṣẹlẹ̀ yìí ṣe àwọn tí ń gbé oògùn olóró ṣe ṣe àwọn tí ń ṣe báyìí ṣe ṣe àwọn tí ọmọ lùyàn ní gbangba tí ó lu obìnrin olóbìnrin ṣe ṣe àwọn ajulọ tí fọwọ́ ọlá gbanilójú ṣe ṣe àwọn tí tó ń wágbára tó fi dà lóru sí. eléyìí báyìí ní yàtọ̀ láàrin súrọ̀ dẹmọkìràtíyà àti súrọ̀ ti Islam so bí àkókò wa ṣe rí so torí pé àwọn fàlàtì imam wọ́n ti ń fún mi ní àmì bóyá ibi tá a dúró sí ni pẹ̀lú ògùn ọlọ́run lórí àkórí yẹn látẹ̀síwájú a mọ̀ pé níbo là á wá gbàmọ̀ràn sí nínú àlámọ̀rí wa ta la gbàmọ̀ràn lọ́wọ́ rẹ̀ àti àwọn amúsílà àwọn àpẹẹrẹ tọ́jẹ́ pé lára ànẹ́bí àtàwọn sọ̀hábà níbi àwọn ojúpọ̀ ní tá a mọ́ nídìí mọ̀rẹ̀ sí báyà wàá tá a jó lórí àwọn tá a jọkọ̀ ìyàwó alhamdulilayi rabbil alamin fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí kejì àbí àwa tí a fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò yìí tó àlèhúdà àkáǹtì nàmbà wa gẹ́gẹ́ bí a ti sọ síwájú zero zero zero five one zero three one seven nine àwa tí a bá wá ní ìbéèrè zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one nígbà tí a ti wà lórí afẹ́fẹ́ náà. ẹ ti wà pẹ̀lú wa. naam salaam aleykum. aleykum salaam wa rahmatulah olùkọ́ yín bí tẹ́tí ń pè. àyíṣà ló ń sọ̀rọ̀ láti ṣáàkì. naam ìbéèrè yín. ìbéèrè mi ni pé kò papọ̀ mọ́rọ̀ tẹ sọ ọ̀bọ̀ mo ti ní ìbéèrè kalẹ̀ tẹ́lẹ̀ ni. mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ń pé ṣé obìnrin lè ṣó nílẹ̀ tó máa ka Quran àbí pé ṣé dandan ṣe ẹni kóbìnrin bo gbogbo ara rẹ̀ tó bá ń ka Quran. alákọ̀ọ́kọ́ ni pé tá a bá ti sí ní gbangba débi pé àwọn ọkùnrin tí ó lẹ́tọ̀ọ́ sí wa wọ́n mọ̀ rí wa kì í ṣe dandan ni pé ńgbà bá wà nù yàrá wa káwáṣẹ̀ tó da gbogbo ìmáàrú gbòòrò ńgbà tá a fẹ́ kàlùkùránì bàbá sí orílẹ̀ bá ń kàlùkùránì kò sí nǹkan kan so bí ó ṣe jẹ́ nìyẹn èyí tó dọ́gba wọ́n tọ́ ẹ̀zá kùn lọ́kùn rẹ̀ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. náà ẹ ti wà pẹ̀lú wa. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ mi jẹ́ ìtì ìrọ́sọ̀rọ̀ láti gbogbo ìyàwó rẹ̀ fẹ́ bímọ bàbí àwọn àfẹnumọ gbé àwọn ènìyàn sọ títú ó sá ń bẹ lọ́wọ́ ọba ìyàwó yẹn padà bímọ láyà tàbá fíà ṣùgbọ́n oríṣi kìí ìyàwó yẹn tó bímọ òǹkẹ́ bá kẹ̀rí ni pé ó wá já rẹ̀ ó ń jẹ ó ń gbà rẹ̀ àwọn àtọ̀ nǹkan akílódé tó fi ń gbà rẹ̀ ó ní débi òun ọ̀sẹ̀ padà tó bá di ẹ̀yìn àwẹ̀. talẹ̀ntọ́ jáwẹ̀ ṣé ìyàwó lọ jáwẹ̀ ni àbọ̀kọ ṣé ìyàwó lọ jáwẹ̀ ni àbọ̀kọ ṣé ìyàwó lọ jáwẹ̀ ni àbọ̀kọ ṣé ìyàwó lọ jáwẹ̀ àbọ̀kọ. tó bá jẹ́ pé ọkọ lọ jáwẹ̀ nítorí pé ìyàwó òun bímọ ohun tí ó ṣe ọ̀dà tó bá jẹ́ pé kò jẹ́ pé wàhálà tó ọ̀ndàgò ó ti jẹ́ pé kóun gan mọ fíìlì bíi pé ó lè padà dákú torí pé ohun tó dáa jù fún mùsùlùmí kákọ́kọ́ mọ ní àbá dáadáa sọmọ ìyá wa tá a bá tó ṣe nǹkan kan tó jẹ́ pé ọba yóò fẹ́ takò fún ọlọ́run pé ah, bọ́yà nǹkan kan ṣẹlẹ̀ sí i. nkẹ́ni kù díẹ̀ kàtó mẹ́sì àbí nkẹ́ni kù díẹ̀ kàtó so kákọ́kọ́ lábàá dáadáa kọ́mọ̀ jẹ́ pé ahun kó àhàn àlẹ́jì rẹ̀ kámọ́ bá àrùn ẹ̀sìn tó lọ́wọ́ lórí rẹ̀ wọ́n tó bá jẹ́ pé ẹni yìí kò ní kankan nǹkan jẹun ni ohun tó ṣe kódà so àwa á pèsè àkíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kó tún un ṣe kó tún àwa náà ṣe níbi tá a bá kù sí. Sàwọn àtàntúlà. Àyẹ̀kùn sàlẹ̀ àwọn àjẹ́ orúkọ yín dídẹ́ kí n pè. Yáyà Ibrahim ló ń pè láti gbòòrò. Àmì ìbéèrè yín. Ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ọlọ́run kò dẹ́ àyàtọ̀ síra wa. Ìyàwó mi bẹ̀rẹ̀ pé téèyàn ó kù díẹ̀ kàtó kò pé dáadáa kìí pé yẹn kìí pé yẹn ń rẹlikéètì ẹ kọ́lá kò ṣẹ̀dá rẹ ni bá mú mẹ́rin wá fún yìí ẹ tó ṣé ẹ máa mú rẹ̀ ṣé bí tẹ̀lé ṣé ṣé ti tí ò tí ò ṣe ni ṣé ọlọ́run. lè yẹn tí ò ní wà nínú ẹni tá a gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ níbi àkórí ìbánisọ̀rọ̀ míì nítẹ̀síwájú rẹ̀ á yẹn tá a ṣùgbọ́n torí pé kì í ṣe pé tán bá fún yẹn mọ̀ rẹ̀ kó ti dẹ́dẹ́ pé tá a bá lo àwa sẹ́lọ̀ òun o ṣùgbọ́n oore tí ń bẹ́ ń bi kágbàmù lọ́dọ̀ yẹn ni pé ẹni yẹn ni ó fi pé òun ti pàtàkì lọ́dọ̀ ẹni tí ń béèrè ìmọ̀ràn lọ́dọ̀ òun kódà ń rú obìnrin tẹ̀ ń sọ ní pé yẹn mọ̀ kó yóò rí rè o pé àríkó rí rè o pé ká tó fẹ́ mo kó lè fíìlì pé òun lọ́kọ òun tọ́kọ òun ṣe ń fi ń lọ òun yọ wá pé pé a ah, láwáyá mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí tó bá ní ẹ ẹ ṣe báyìí wá pé a ah, bó ṣe ní awin wọ́n náà rò dáadáa o láti fi appreciate ọpọlọ rẹ̀ pé ṣùgbọ́n tá bá ṣe báyìí yóò la àyè báyìí yóò la àyè báyìí bá tọ́ bá dìgbà mí irú ìtọ́sọ̀ náà òun ní òṣìṣẹ́ ń gbà mí mọ̀ pa mọ́ a rí i pé a sọ fún pé gbẹ́nu ẹ lọ ọwọ́ tẹ nílá káyì àìsọ bẹ́ẹ̀ fún yẹn tàbá fẹ́ kí lè wọ́ dàrú so bí lè ṣe jẹ́nu. bẹ́ẹ̀ni láyé tààlà wa tí a bá fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò yìí tó zero zero zero five one zero three one seven nine òun ni àkáǹtì nọ́mbà wa ẹni tí ó bá sì ní ìbéèrè nígbà tí a bá kú lórí afẹ́fẹ́ tẹ nọ́mbà wa tí a ti mọ̀ yẹn zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine títí ọ̀la tí a mọ̀ pàdé insha Allah. àlẹ́ àfikún náà láti ọ̀la lọ àwọn bóyá tírà àti oní yorùbá àwa tá a bá fẹ́ rà fún àwọn èèyàn bẹ́tà ní lọ́dọ̀ kakó wa á bẹ̀rẹ̀ sí mọ pín àwọn ẹ̀bùn àtàwọn alukurani tí àwọn kọ̀ọ̀kan ti kó fún wa àǹtọ́bá tó fẹ́ kún ṣe ọrẹ fáwọn èèyàn náà lórí ètò yìí kí a kàn sí wa ní ẹ̀yìn ètò lórí nọ́mbà wa tí wọ́n pè yẹn. inṣàlá inṣàlá subhanakala wa bihamdika sọlá ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء